الحمد لله وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبعد àwọn ìbéèrè tí ó تنجي ní ọwọ́ mi tó ń wọ́n ní ẹni tí ọba fẹ́ ṣe ìbẹ̀rẹ̀ ẹni pọ́ fẹ́ tọ̀ àmọ́ kò kí ń ṣe ibi tó jẹ́nu tọ́ílẹ̀tì ni ó ti fẹ́ ṣe ṣùgbọ́n ó fẹ́ dúró lára mọ́tò kan àbí níbi orí ìlẹ́lẹ̀ tí ó ṣàjẹ́ ìlẹ́lẹ̀ gbayàwó àbí kó jẹ́ bínú igbó kan ní ọ̀fẹ́ ṣíbẹ̀rẹ̀ àbọ̀fẹ́ tọ̀ náà tí ó tún nídìí kan nìyẹn kó ṣe àfikàrò tí a máa ń ṣe pé ọlọ́run ẹni àìbẹ̀bẹ̀ kàmínà ló kó bẹ̀tù ọ̀lẹ́kọ̀ báyìí ìṣìlérí ọ̀rọ̀ yẹn ni pé irú ènìyàn ò ní bùkátà kó ṣe ọlọ́run ẹni àìbẹ̀bẹ̀ kàmínà ló kó bẹ̀tù ọ̀lẹ́kọ̀ báyìí kò nídìí kó ṣe torí alìkọ́lá ẹni pé tí a bá fẹ́ wọ kọ́lá toilet náà lànàbì ní ká máa ṣòro àwọn àtúkàrò yẹn ṣùgbọ́n ó dáná kéèyàn ọmọ wáyé tó bá pamọ́ láti máa tọ̀ sẹ́lẹ̀ ní ìyá aláìlójútì púpọ̀ tó ṣe pé níbi tó ti lóun fẹ́ tọ̀ níbi tí obìnrin ó ti máa rí náà ni ó dúró sí so kọ́ láwọn máa rí di ẹlòmíì níbi tó fẹ́ tọ̀ sí ah, irú nǹkan báyẹn kò bá mu ìyẹn máa ń wájú tó ṣe páàrọ̀ èèyàn ti ní rí yẹn tó pamọ́ náà nìyẹn ti máa ń ṣe ìbẹ̀rẹ̀ àbí tọ̀ tí yẹn bá fẹ́ tọ̀ so kọ́ lọ́n kó ṣàánú fún wa. nam ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àsìkò knockdown yìí tí wọ́n ní pé kí wọ́n kálukú wọ́n jáde kọ́dà tí ó kan ọ̀rọ̀ mọ́ṣáláṣí àti mọ́ṣáláṣí jọ́mà tó wọ́n ní ṣe ẹni tó bá ní àwọn mọ́ṣáláṣí kéèké ní àdúgbò pé ṣé wọ́n lè máa kí tí wọ́n bẹ́ẹ̀ kí wọ́n kí ń jàmọ́ torí tó dáa jù tó dáa náà ni pé kó ń kálukú kó tẹ́tí gbọ́ nǹkan tí ìjọba pa láṣẹ kó ń kálukú máa kí nínú ilé rẹ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀ kí wọn kó máa kí pẹ̀lú àwọn mọ̀lẹ́bí so torí pé kí ni irú ibi tí ọ̀wọ́n tó wọ́n kí mọ́ṣáláṣí àdúgbò nìyẹn tọ̀ tó bá jẹ pé nìkan tí nǹkan rẹ̀ ti ṣe tó wọn ọ̀mà tó bá tó wá síbẹ̀ ńkọ́ so a jẹ pé tí wọn fẹ́ kó ṣẹlẹ̀ níbi àwọn àka àtàkà àìsàn yẹn ó tó máa ṣẹlẹ̀ náà ni so gbogbo nǹkan báyìí kí wọn dẹtí gbọ́ nǹkan tí ìjọba wí náà ni nǹkan tí ó dára kọ́lọ̀ kó máa ṣe wá lẹ́nu tí ó máa dá títí náà kalẹ̀ ní àwùjọ tí ó sì máa tan wàhálà káàkiri àwùjọ so ní tó dáa jù náà nìyẹn so kí wọ́n máa bẹ lọ́hùn láìpẹ́ kọ́lọ̀ bá wa mú títí náà yẹn dúró kó ṣàánú wa. nam ìbéèrè ẹlẹ́kẹta wọ́n ní pé wọ́n ní ìjọ dà kí wọ́n fẹ́ lọ́kọ àbí kí wọ́n fẹ́ fẹ́yàwó kí wọ́n ní ẹ bá mi yẹ̀wò sódà bí ọ̀dà so èsì eléyìí ni pé kò bá mu èèwọ̀ ni èèwọ̀ ni kódà a máa sún ìyàmọ ẹbọ nígbà míì so eléyìí túmọ̀ sí gbogbo ẹni tó bá lọ lé ìfọkún lọ owó ìpẹ́ àbí ìsáàdì ni àbí rọ́mùlì ni àbí ẹ̀kọ́tì ni so àbí tẹ̀síbà ni àbí gbogbo tó sáà máa fi wò tọmọ aláwọ̀ tó ń woṣẹ́ so iṣẹ́ burúkú tí ọ̀dà tí ẹ̀ka máa bá mùsùlùmí nídìí rẹ̀ ni èèyàn gbọ́dọ̀ lọ Ànábì sallallahu alaihi wasallam ní kí man ata kahinan aw arrafan fasaddaqahu bima yaqul ẹni tó bá lọ lè bá ẹni tó máa yẹ nǹkan wò tó wá gba nǹkan tó rí gbọ́ ní tó sọ tó gbà gbọ́ ànábì ni faqad kafara bima unzila ala Muhammadin ẹni yẹn ti pe Al-Qur'anu nírọ́ ó ti pe ní ànábì sallallahu alaihi wasallam nírọ́ kí o ti pe Qur'anu nírọ́ ìtumọ̀ rẹ̀ ni pé èèyàn jáde kó nínú ẹ̀sẹ̀ náà so irú tó bá fẹ́ lọ́kọ̀ ọ̀fẹ́ níyàwó wáyìí so tó jẹ́ pé nǹkan tí máa ń ṣe nìyẹn rí pé ìdààmú àbá yà ọ̀nà táwọn máa rìn lélẹ́yìí ọ̀nà ti sallallahu fi lànà kalẹ̀ fún wa kí lọ́nà tó là kalẹ̀ wọn náà ni pé ká ṣe náfìlà méjì péré wọn náà pè ní istikhara náfìlà méjì nígbà tó bá ti ṣe tán kí wọn sì bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ nǹkan tí mo fẹ́ ṣe yìí ọmọ tí mo fẹ́ fẹ́ yìí tó bá kó bá dàjọ́ bọ̀ sí kó sì lábẹ́rẹ́ka fún mi tí o bá ti ní dá jìnjìnà sí kọ́nà jìnà sí mi kì í wá sọ̀rọ̀ orí fẹ́yàwó nìkan bó tó tí àwọn ẹ̀ṣẹ̀ láyé èèyàn ni náà ni. àwọn sàhábà ní kánà Rasulullah sallallahu alaihi wasallam yu'allimuna al-istikharata yu'allimuna al-Qur'an ní anábì máa ń kọ́ àwọn ní istikhara níbi gbogbo nǹkan gẹ́gẹ́ bó ṣe máa ń pé bó ṣe kọ́ àwọn al-Qur'an náà ló ṣe kọ́ àwọn ní istikhara so kí ọlọ́run bá kó fún wa ṣe kò ń gẹ́ sílẹ̀ ní ìlànà tí ó dà láti ṣe wá ìtọ́sọ́nà látọ̀dọ̀ ọlọ́run ọba ìbéèrè ẹlẹ́kẹta wọ́n ní kí báwo ni àbí ẹlẹ́kẹrin wọ́n ní báwo la ṣe palẹ̀mọ́ kalẹ̀ fún Ramadan kò ṣe nǹkan tí ó lè sọ kò ṣe nǹkan tó lè. palẹ̀mọ́ Ramadan òun náà ni ìgbà kọ́kọ́ ni kékeré kọ́kọ́ gbogbo nǹkan tí èèyàn ń ṣe tó ń jẹ ẹbọ pẹ̀lú Ọlọ́run kí èèyàn pa á tì í tó lè jẹ́ kí èèyàn ẹbọ kí èèyàn kọ́kọ́ jìnnà sí i kó tó lè ṣàn dìkejì kí èèyàn jìnnà sí i torí ẹni tó bá ń ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run ọ̀kọ̀dínmọ̀ ilé àmọ́ àmì lómìnira àmì ẹlẹ́yìn tó jẹ́ hẹ́lẹ́nà àbẹ́ àmọ́ sọ̀rọ̀ gbogbo nǹkan tẹ́lẹ̀ tó ń ṣe ọba ṣe ọlọ́wọ́ kan kú gbẹ̀dánù ní lọ́rùn tiẹ̀ nígbà lọ rẹ̀ sọ̀rọ̀ mi pẹ́ nìyàn kan gbà yọ kan fún panú sọ̀rọ̀ ẹni tó fẹ́ gba ìrọ̀mùbọ́n fẹ́ kọ́kọ́ fi palẹ̀ mọ́ kalẹ̀ òun náà ni ìjìnà sí àwọn ìwà ẹbọ ṣùgbọ́n kan náà kẹni tí ó fẹ́ tún gba ìrọ̀mùbọ́n kó wá báwo ni kọlọ̀ lè mọ ìgbà tí ìgbò rẹ̀ ṣe bẹ̀rẹ̀ àwẹ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ náà ni pé kẹ́niyàn kí ó tẹ̀lé àwọn aláṣẹ mùsùlùmí ìjọ tó bá ti sọ pé wọ́n róṣù lérò nàìjíríà lápèjúwe nìsín ìjọ tí sọ̀tọ́nù bá ti pàṣẹ bí arúsù ẹ̀bẹ̀rẹ̀ àwẹ̀ nkàlùkù bẹ̀rẹ̀ àwẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí ó náà ní pé èèyàn máa ìpalẹ̀mọ́ ọ̀rọ̀ mọ́ọ̀lù tó bá tán náà kéèyàn lọ lé mọ́gbọ́n òfin tó de àwẹ̀ ní tó báwẹ̀ jẹ́ ní tó jí káwẹ̀ èèyàn lékún sọ́wọ́n nǹkan yìí náà ni tí wọ́n fi ń palẹ̀mọ́ fún rọ̀mùdọ́n ṣojú ilẹ̀ ó ti rí pé àṣẹ tí ó ń kálukú máa ń rò ní kálọ̀ lè wọ́n ń jẹ́ rẹ̀gẹ̀dẹ̀ kálọ̀ máa wá mílìkì kálọ̀ máa wá ṣúgà káàkiri àwọn so ṣé wọ́n jẹun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ń jẹun tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ń jẹun so wọ́n ń jẹun tẹ́lẹ̀tẹ́lẹ̀ so kìí ṣe oúnjẹ ni à ń pè ní ìpalẹ̀mọ́ fún àwẹ̀ so ọlọ́run náà ni ìyẹn máa ń fún ìpalẹ̀mọ́ fún àwẹ̀ àti ìtẹ̀lé àṣẹ rẹ̀ so kọ́lọ́n kí ó ṣàánú fún wa so nǹkan kò ṣe nírọ̀rùn fún wa wallahu a'lam. ìkéré ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n ní kí ni ìyàtọ̀ alùsùnà àti àwọn tí wọ́n ń jẹ́ àwọn jàbàtíyà so ìyẹn nípa àwọn tí wọ́n ń tẹ̀lé arákùnrin kan tó ń pè ní jàbàtà so àwọn èèyàn náà àwọn ènìyàn gẹ́gẹ́ wọ́n sọ́ra wọn bẹ́ẹ̀ ọ̀tà àwọn èèyàn ni wọ́n sọ wọn bẹ́ẹ̀ so látara pé àwọn èèyàn ti rí sáàsì pé a kìkì ń ṣe ìlànà anábìlẹ̀ yìí ń tẹ̀lé ìlànà ẹni yìí lẹ̀ yìí ń tẹ̀lé sọ náà àti ibi tí wọ́n sọ ọ́ sẹ́ báwo yẹn ṣe máa ń sọ fún gbogbo tó bá yẹ kó bá ti ń tẹ̀lé ìlànà àfẹnú nìyẹn sọ wọ́n lẹ orúkọ rẹ̀ mọ́ ẹni tí ó da kìíní yẹn kalẹ̀ ni so òun náà ni pé al sunna wal jamaa àwọn ẹ̀dá tó ṣe pé anabi sallallahu alaihi wasallam ni ó máa tẹ̀lé ní gbogbo nǹkan tó bá fẹ́ ṣe àbí tó bá lóun ní ṣe ọjọ́ kí n ta anabi ni kó máa ṣe nítorí ó ní láti sọ́kàn àkídà ọjọ́ kí n ta anabi ni ká ṣe so nítorí ó ní ni àbí tí ó máa ṣe ní ìbádà lójú nǹkan tá anabi ni ká ṣe so ìwà tí ó máa wù yóò jẹ́ ìwà tánà sọ̀rọ̀ sọ̀rọ̀ ní ká máa wù òun ń pè ní alùsùnà yóò wá máa wá wò pé ṣé bí mo ṣe ń ṣe yìí àkídà mi yìí àtẹ̀sìn mi yìí ṣé ṣe déédéé táwọn sàhábà nàbì sallallahu alaihi wasallam sòtò láwọn tánàbì sọ̀rọ̀ nìyẹn ìgbà tánàbì ní àwọn mùsùlùmí ó pín rẹkẹtẹ ànábì wa sọ̀nà tí wọ́n pín sí wọ́n pín sí bíi seventy three ànábì wa ní kullu ha fi nàr gbogbo wọn yẹn yẹn ni wọ́n sì wọ́n náà ẹ̀yọ̀ kan illa wahida ẹ̀yọ̀ kan péré nà ní wọ́n كيوكا وني ونونا ونني ما كان على مثل ما أنا عليه اليوم وأصحابي وني تبا تبي تشوفي دي دي انت انا في شيء انت انا صحابة منا تون شيء غرام بامو àwọn tó wọ́n là níbi ìyá náà nù tọ́ ẹni tí ń já lùsí náà nù tí pé kódà ẹni tí ò bá ti mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ò bá ti mọ̀ tẹ́lẹ̀ tó àwọn tó ṣe pé ìlànà náà bìyẹn làwọn ń tẹ̀lé tó àwọn ni ẹni jẹ́ lùsí náà lè pé kọ́là nǹkan tí wọ́n bá ti mà tó wàá sọ fún wọn pé ah eré tẹ̀ ń ṣe ànábì yìí ṣe bẹ́ẹ̀ àbí ń tẹ̀sí ní láti sọ́kàn ànábì yìí ṣe bẹ́ẹ̀ tó ẹ̀sẹ̀kẹsẹ̀ ní ìtara padà pé hẹ́n ah ìmọ̀ ni o sọ̀rọ̀ tó ń pè lálùsùn náà nù ah, ànábì tó ní ká máa ṣe léyìí yóò sì máa ṣe ẹ̀ tó ń pè lálùsùn náà nù so ìyàtọ̀ fi yàtọ̀ sí gbogbo èèyàn kọ́lẹ̀ lómi ò lè jẹ́ pé ẹni tó fẹ́ ti súnà ni ẹ̀sìn ọlọ́run lọ́fẹ́ súnà ẹlẹ́bàndì súfì àmọ́ bí wọ́n bá ti ń sọ pé lè yé sọ̀nà ilé yé sọ̀nà yóò sì rọra jáde kó ń bẹ nìkan hìn à ẹ̀sìn ọlọ́run ni mo fẹ́ sìn kódà lèmi lè fẹ́ ṣẹ̀sìn ọlọ́run ẹ̀ sì bá nídìí ìmọ̀ ṣe ṣíà ṣíà ṣe é sì lẹ́sìn ọlọ́run ló fẹ́ ṣe yóò bá ti wọn pé lè ọmọ bẹ́sẹ̀ ọlọ́run kò bá rà lẹ́yìn mọ̀ yóò jáde kó ń bẹ lẹ́sẹ̀ kan náà irú ẹni yẹn òun lẹ́ni tó fẹ́ ṣe sún náà tùwàmẹ́ ń pè tẹ́ tó ń jẹ́ jábàtà Muhammad Ali náà lórúkọ rẹ̀ so kí ni tí wọ́n fi ń pè wọ́n tó fi lẹ̀ wọ́n mọ̀ òun náà ni pé àwọn nǹkan tó nǹkan kan jókòó kalẹ̀ tó ṣe pé òun ló gbé kalẹ̀ pẹ̀lú òrùlé tiẹ̀ so bí alápèjúwe kí wọ́n ní gbogbo bídà náà ni kú fún mi gbogbo bídà lọ́sàn-án di kèfèrí so lọ́dọ̀ wọn kò sí yàtọ̀ pé kò sí tún jẹ́ bídà aláńlá kò sí pé bídà kan ní kékeré bákan náà ni gbogbo bídà lọ́dọ̀ wọn bídà ẹni tó lọ síbi sàárè àfà tí ń lọlé ń tọ́ ti àfà àti ẹni tó ṣe pé ó ń bàtọ̀ sí bàbá kan náà lọ́dọ̀ tí wọn tó jẹ́ pé inú ẹ̀sìn ọlọ́run wọ́n yàtọ̀ so kékeré ńláńlá ni ti bàbá tọ̀hún tó ń lọ síbi sàárè àfàkànlọ lè máa pè é ọlẹ́ mọ́tọ́ rẹ̀ bídí àtúnṣàn ìdẹ́lẹ́bọ nìyí hùn so tẹ́lẹ̀ tó ń fàtọ̀ sí báyìí ìbédà ni àmọ́ kejì kọ́ sọ́ọ́dì kẹfìrí so àwọn ní kò sí yàtọ̀ kí gbogbo ẹ̀ kẹfìrí náà lọ́sàn ọ̀la ẹni tí ó kẹ́lọ̀ tánìsìn tó ń ṣe la bíríà so pẹ̀lú ẹni tó ní ọlọ́run bẹ ní gbogbo ààyè tó sì ní pé tó wọn fi sẹ̀sán ọlọ́run ni wọ́n ní ìdílé kan ni so làwọn ẹni wá ní pé ah àkídà yìí kò sí ọ̀dọ̀ ẹnìkan kan tó ti wá ọ̀dọ̀ ẹni tó ti wá náà ni wọ́n lé àwọn ọmọ yẹn pé ah sákìdà ti rìn sùúrù àpèjúwe fún tó tó máa ń ṣe lọ́tọ̀ fi dá wọn mà òun náà ni pé òun ní fọ́bẹ́ ilé fi síbí tó bá fi síbí jẹun ìyẹn di kẹfẹ́ rí ẹ̀dá kan so àti irú àwọn nǹkan báyìí báyìí báyìí ṣe pé ẹ ní rí ẹ̀rí kan tẹ́lẹ̀ fi irú nǹkan báyẹn tì sí ọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam àfọ́dọ̀ ẹni yìí náà lẹ́mọ̀ tó sí so so irú àwọn nǹkan yẹn náà ni ó yẹ kí òkè ńlọ́wọ́ ti fi jẹun náà ni ẹ̀rọ ti fi jẹun ó ti ṣe ó ti ṣe àdáda ó ti lé so ìyálà yìí náà kó dénú ọjọ́ ọdún fún wọn kí àyèdì kan máa ti tàkìbẹ́rẹ́ ayọ̀ kan péré bí àwọn nǹkan yìí ọ̀pọ̀ lóríṣiríṣi lóríṣiríṣi ìwádìí ọlọ́run kí wọ́n ṣàánú gbogbo alápapọ̀ tó yàtọ̀ tó wà láàrin ẹni tó ń jẹ́ àwọn ìjọba tí àti wọn wí ni àti ẹni tó bá ń jẹ́ olùsọ̀nà irú ẹ̀ náà ló apply sí lọ́wọ́ àwọn applicable sáwọn tàbílẹ́gì náà àti gbogbo àwọn oríṣiríṣi náà kò sí nǹkan kan ju pé wọ́n ń yapa wọ́n ń tẹ̀lé ìlà ìròrí ẹnìkan tó gbé kalẹ̀ fún wọn náà ni tí ì ṣe ní tí wọ́n lè rí link mọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam so bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀kọ́ ọ̀nà mùsùlùmí náà di síǹtì náà ni so ìrírí ẹnìkan tí wọn ò lè rí ní nǹkan ọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam náà ni so àdánù subhanahu wa ta'ala kò ń ṣàánú wa ó fẹsẹ̀ wá lé òdodo ọ̀nà kọ́nà kò ń sì jẹ́ kí á kú lérè òdodo náà subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ya kuma suna